gbogbo àfáàlú wọ́n fi ṣe kútúbà wọ́n ní ká ṣọ́ra fún jẹ̀máàtù tẹ̀bílíìgì òǹkàlùkù wọ́n sì wá ń ka àwọn ẹ̀sùn wọ̀nyí wọ́n ń kà sí wọn lẹ́sẹ̀ àti ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ lẹ́yìn tí àwọn àfáà yìí tí wọ́n ka àwọn ẹ̀sùn wọ̀nyí sí wọn lẹ́sẹ̀ tán wọ́n wá dákọ àwọn àgbà àfáà tó tújú àfáà lọ àwọn tí wọ́n wulẹ̀ sọ̀rọ̀ yìí àgbà àfáà ni wọ́n ò lè jẹ́ kọ̀tíìbù ní Saudi Arabia láì jẹ́ àfáà àgbà kò sí bó ṣe fẹ́ ṣe wọn ìfọn pé wàá jẹ́ ìmọ̀ọ́mù mọ́sáàsì jimoh ní orílẹ̀-èdè Saudi Arabia <laughs> ó jẹ́ àfáàgbà ó jẹ́ àfáàgbà lẹ́yìn náà wá ní àwọn àfáà wọ̀nyí tí wọ́n jẹ́ àgbà nínú ẹ̀sìn lọ́dọ̀ ara wọn wọ́n wá tún wá mọ̀ọ́mọ̀ tó ń ka àwọn fásiwá tí àwọn tó tún jẹ́ àgbà jù wọ́n lọ tí wọ́n ṣe lórí jẹ̀máàtù tẹ̀bìlìgì wọ́n wá dákọ̀ àwọn àfa mẹ́rin tí ayé mọ̀ àfiwọ́ tó bá sí nínú agbo alùsùnà lòkù ẹni àkọ́kọ́ Sheikh Abdulaziz bunu Baz rahimahullah ẹni kejì Sheikh Muhammad Nasruddin Al-Albani ẹni kẹta Sheikh Sọ́ọ̀lù ibn Fawzan ẹnì kẹrin sheikh abdulrazak al-afifi tẹ máa ń dákọ àfáà lónìí Saudi Arabia tẹ máa sì dákọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin hùn hùn ètí kàfáà tẹ máa sì dákọ wọn ọlọ gbúrò sheku bunu baasi ńgbà tí ń bẹ láyé ọlọ gbúrò sheku alibani sọọlù fawzani sì ń bẹ láyé sheku abdulrasaq alafifi ó sì ń bẹ láyé wọ́n kà wọ́n wọ́n wá ka ọ̀rọ̀ tí kọ̀ọ̀kan wọ́n sọ lórí jẹ̀mátù tẹ̀bílíìkì lẹ́yìn náà ni àwọn àáfàá yìí wọ́n wá pè wá sákìyèsí lórí ọ̀rọ̀ ti sheikh bunu bas wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n bi bàbá léèrè nípa jama'atu tẹ̀bílíìgì bàbá ò tí ì rí náà rí wọn dáadáa pé mùnàfíkì ni wọ́n nígbà náà lọ́hùn bàbá ti ṣe fásiwá kan jáde wípé jamaatu tabiligi jamaa ti ń pe èèyàn sẹ́sìn ni ẹ̀yin èèyàn ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ń bá nímọ̀ tí ó fi kún wọn lọ́wọ́ òun ni kó tẹ̀lé wọn lọ́ọ́ jáde láti tún wọn ṣe níbi tí wọ́n kù sí ọ̀rọ̀ yẹn ń túmọ̀ sí wípé sheikh bunu baz nínú fatiwa yẹn pé wọ́n fara mọ́ wọn ní kété tí àwọn oníwádìí dé láti Pakistan láti India láti Sudan láti Misro tí wọ́n rí wúlẹ̀wúlẹ̀ jẹ̀mátù tẹ̀bílíìgì bàbá pàwùdà bàbá ní ẹ kìlọ̀ fún àwọn ọ̀dọ́ yín wọn ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ jẹ̀mátù tẹ̀bílíìgì ẹnìkan kò sì gbọ́dọ̀ bá wọn lọ sí jáde. Si àwọn àfáà ti wà nìyẹn o nínú súnà tó jẹ́ pé ohun tí wọ́n bá sọ pẹ̀lú ẹ̀rí òun látẹ̀lé àwọn ọmọ kan dá aláwírí o a sì mọ Muhammadu Iliyasi tó dá jamaatu dáwàtú tẹ̀blígì sílẹ̀ àmọ́ rí o kò lóko nínú súnà kò lóókọ nínú àwọn ulama nítorí náà àwọn àfa àgbáyé Islam wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti yọ jamaatu tẹ̀bílígì kúrò nínú jama alusunna kódà Sheikh Sọ́lì Fauzan nínú fatiwa tiwọn wọ́n ni nínú seventy two ìjọ tí ó pèrè mùsùlùmí tí ó kọ́kọ́ wọná tí ó kọ́kọ́ wọná yálà yóò wọ̀ fún ọdún gbọ́ọ́rọ́ tàbí kó padà wọ̀ gbére wọn ní jẹ̀mátù tẹ̀blíkì jẹ́ kan nínú wọn. jẹ̀mátù tẹ̀blíkì wọ́n jẹ́ kan nínú wọn. gbogbo ẹni tẹ́ bá wà pẹ̀lú mi lórí tali masjid màá mo máa póòsì àwọn kútúbà àwọn àfáà yẹn lárúbáwá ni wọ́n sọ ọ́ màá póòsì ẹ̀. ṣe ti rí ibi tá a gá sí báyìí. ẹ̀yin mùsùlùmí ṣe rí tá a gá sí báyìí lórí ọ̀rọ̀ jamaatu tẹ̀bílíìgì ẹ rí i pé nínú mọ́ṣáláṣí wa yìí mi ò gbà wọ́n láàyè rárá mi ò gba jamaatu tẹ̀bílíìgì láàyè rárá àwọn náà sì jẹ́ ṣìnà wá síbí wọn ò jẹ́ ṣìnà wá síbí. Si torí pé wọn ò gbàgbé ọ̀rọ̀ thirteen years ago tí mo ti sọ nípa wọn inú mi wá dùn wípé àwọn tẹnu wọn tọrọ jù wá lọ àwọn tójú wọn rí tírà jù wá lọ àwọn tí wọn mọ tì fún tẹ̀dọ̀ ìsìláàmù jù wá lọ àwọn tá à ń mu omi ìmọ̀ ẹ̀sìn láti inú tírà wọn látòrí ahọ́n wọn ìyẹn sáyè wà kọ́mọ̀lá ṣáájú èmi ò má ṣáájú tiẹ̀ o àwọn aṣáájú ti wà nínú súnà láyé lónìí láyé tá a wà lónìí àwọn wọn ti kà yìí sheikh bunu baz sheikh alibani sheikh sọ́ọ̀lì fauzan sheikh abdulrazak alẹ́ afifi. àwọn tí wọn ò ní fi ìfẹ́ ẹnu gbé fatiwa kankan jáde lórí àwa mùsùlùmí nígbà tí ẹ fẹ́ ṣèfẹ́nú wọ́n ṣèfẹ́nú láàrin láàrin àwọn àtàrà ilé wọn tí ò ní gún ẹ̀sìn wa tọ́ba bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí máa ń sojú abẹ́ ń kó àwọn ni wọ́n ti sọ̀rọ̀ yìí o àwọn tí mo bá lọ nìyẹn o ẹ̀yin jẹ̀mátù tẹ̀bílíìgì ṣẹ́ẹ̀sì wulẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wípé èmi àti yín àjọ sí ní mọ́níyàjù kan náà ìwà pẹ̀lú yín ẹ̀yin náà sì pẹ̀lú mi òun kálukú ń bá láì tiẹ̀ lọ ni àmọ́ ní ìsìn táwọn àfáà tó jù wá lọ tí wọ́n tún wá sọ̀rọ̀ mo tún rántí fátíwá kan tí kan ni wọ́n tún sọ bóyá sheikh bunu baasi ní ọbẹ̀ léèrè tó jẹ́ fatiwa kejì tó pàtàkì kọ́kọ́ rẹ́ wípé kí lè rí sí jama'atu ikhwan lil muslimin àti jama'atu tablighi àbá ní jama'atu ikhwan lil muslimin àti jama'atu tablighi wọ́n wà nínú seventy two seventy two tí ó kọ́kọ́ wọná yálà iná ọlọ́dún gbọọrọ tàbí iná gbére lórí bí òdiwọ̀n aburú ọwọ́ wọn nínú ẹ̀sìn tó bá ṣe tó láàrin yìí màá kọ́kọ́ ṣàlàyé kan láàrin fún ọ sórí àdìsí sàtẹ́fùrùkù hàádìí ilé umma aláṣàláṣin wàṣàbàáyìn náà fakulluha finnar illa millatan wahida hadith yẹn ọ̀pọ̀lọpọ̀ gbọ́yé ọ̀pọ̀lọpọ̀ gbọ́yé àwọn àfa àti ṣàlàyé ẹ̀ sínú tíra wọn ládìsí yẹn ń sọ fún wa wípé ìjọ ànábì muhammadu tó jẹ́gọ̀ mùsùlùmí wọ́n á pín sí seventy three wọ́n á pín sí seventy three àṣìgbọ́ àṣìgbọ́ àkọ́kọ́ ni pé à wọ́n mọ̀ ti ju seventy three lọ àṣìgbọ́ àkọ́kọ́ nù lọ́dọ̀ àwọn èèyàn gbà wọ́n mọ̀ ti ju seventy three lọ kódà nílùú Ìbàdàn yìí gan-an wọ́n ti lé ní hundredi ọmọ sí sórí jẹ̀mátù tẹ̀bílíìgì tá à ń sọ yìí kì í ṣó dídí kan nínú seventy two ààbọ̀ ààbọ̀ nínú nínú odidi kan ní seventy two ni wọ́n ọ̀gbọ́yé jẹ̀mátù tẹ̀bílìkì tá à sọ yìí wọ́n jẹ́ wọ́n jẹ́ tabamu kan ní seventy two sọwárì kan yẹn ọ̀pẹ̀ka ẹ̀ka kan nínú ẹyọ kan yẹn ni jẹ̀mátù tẹ̀bílìkì jẹ́ nítorí pé jẹ̀mátù tẹ̀bílìkì tó ń wò yẹn sùfì ni wọ́n díàfọ́ abẹ́ sufi ni wọ́n wà wọn ò dádúró gẹ́gẹ́ bí ẹyọ kan nù seventy two bí kò ṣe pé wọ́n jẹ́ ẹ̀ka kan ok nínú igun kan nínú seventy two sìgbọ́ àwọn sufi náà tìjàníyà wà kọ̀dìríyà wà nàkṣàmbàdíyà wà ẹ̀ẹ́n kọ̀lìwàtíyà wà ìwẹ̀síyà wà àtúntí wá rí tẹ̀bìlìgíyà sọ́ǹgbọ́ àtúntí rí kí ni o tẹ̀bìlìgíyà tìjàníyà kọ̀dìríyà ṣàzìlíyà nàkṣàmbàdíyà tẹ̀bìlìgíyà. gbogbo wọn yẹn they are more than seventy gbogbo wọn wá wà ní abẹ́ kínni igun kan nínú 72, two. lọ́ọ̀kátìrà anihal walimilal anihal walimilal lọ́ọ̀rẹ́ka ó rí bí wọ́n ṣe pín wọn àgbọ̀yé àkọ́kọ́ nù àgbọ̀yé kejì tí ó tún yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá ń sọ nípa ìjọ seventy two yẹn tánàbí sọ pé kúlù háàfin náà rì gbogbo ìjọ tí ó pín sí seventy three yìí ní ọ̀wọ́ náà ilá mílatan wahida àfi ìjọ ẹyọ kan ṣoṣo ìjọ ẹyọ kan ṣoṣo yẹn sì ni ìjọ tó dúró ti súnà ànábì Muhammad sallallahu alayhi wasala sallam ìjọ tó ṣe ìsìláàmù bá nàbí àtàwọn sọ̀hábà ṣe ṣe láì láì parọ́ láì dètè láì parọ́ sọ wá rí wíwọná tí fẹmi tútù yẹn wọná àwọn àfáà ní iná oríṣi méjì òní ń bẹ fún wọn iná oríṣi àkọ́kọ́ òun ni pé ó ń bẹ nínú àwọn seventy two yẹn tó jẹ́ pé kò ṣe dídí àwọ kúfúrù kò ṣe dídí àwọ ṣíríkù kò ṣe dídí àwọ nìfáàkù yóò wọná fún ọdún gbọọrọ tọlọmọ ni yóò padà kú òun náà. fọ́màtì kejì ó ní àwọn kan nínú wọn tí wọ́n ṣe bídíà wọ ṣíríkù tí wọ́n ṣe bídíà wọ kúfúrù tí wọ́n ṣe bídíà wọ ànífàkù àlẹ̀ ìtìkọ́dí gbére ni tiwọn ń bẹ̀ gbére ni tiwọn. kálá ò sànù wa. so àwọn àfa àgbáyé ti sọ̀rọ̀ o lórí jamaatu tẹ̀bílíìgì wọ́n ti dìklẹ́ àwọn wípé wọn kì í ṣe alùsùn náà wọ́n sì ń re àwọn ọ̀dọ́ lágbàáyé wọ́n ń rè wọ́n fún terrorism bó tilẹ̀ gà sí pé tàwọn nàìjíríà àwọn ò tí ì gòkè débẹ̀ ń ti wọn jẹ́jẹ́ wọn ni wọ́n máa ń lọ àmọ́ àwọn ọ̀gá wọn lọ́hùn lọ́hùn wọ́n ń re àwọn ọmọ fún gbígbésùnmọ̀mí. àkíyèsí àti àmọ̀ràn máa di àwọn kókó ọ̀rọ̀ yìí mú dì wọ́n mú dáadáa ìjáde jamaatu tẹ̀bílíìgì kì í ṣe ìjáde sí ojú ọ̀nà àlọ́ o bí kò ṣe ìjáde sí ojú ọ̀nà Muhammadu Ilyas dìímú bà ní o kò gbóná rárá o kò lè ju ọ lọ́wọ́ o ìjáde jẹ̀mọ́ àtútẹ̀bìlíìgì tí wọ́n máa ń sọ pé ìjáde sójú ọ̀nà ọlọ́run kì í ṣe ìjáde sójú ọ̀nà ọlọ́run rárá o bí kò ṣe ìjáde sí ojú ọ̀nà olùdásílẹ̀ ìjọ wọn tí wọ́n ń pè ní Muhammadu Ilyas nítorí pé muhammadu iliyasi òun ló ní ọlọ́run bò ń sọ̀rọ̀ lójú àlá wípé kí àwọn èèyàn kí wọ́n máa fi ọjọ́ mẹ́ta lẹ̀ nínú ọ̀sẹ̀ kí wọ́n máa fọjọ́ méje lẹ̀ nínú oṣù kí wọ́n máa fi oṣù mẹ́rin lẹ̀ nínú ọdún tàbí ìgbésí ayé wọn láti lọ́mọ pèpè sẹ́sìn. lẹ́yìn ìgbà tí kùránì ti pé ni muhammadu ìlíyàsì tún ní ọlọ́run bọ́ òun sọ̀rọ̀ lójú oorun ṣètìrí pé ilẹ̀ rọ́jọ́ ṣètìrí pé ilẹ̀ rọ́jọ́ dáadáa nítorí náà ìjáde tẹ̀bùlíìgì kìí ṣe ìjáde sí ojú ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá bí kò ṣe ìjáde sí ojú ọ̀nà arákùnrin tẹ́ ń pè ní Muhammad Ilyas. bọ́ ọ bá kú sí ìjáde òkú gífà bí kú bá kọ́ ọmọ ìjáde tẹ̀bílíìgì òkú sí gífà ẹni tún di eléyìí mú lílọ sí Pakistan níbi tí tẹ̀bùlíìgì ti ṣẹ̀ wá orírun tẹ̀bùlíìgì lílọ sí Pakistan nítorí ìjáde tẹ̀bùlíìgì fún àwọn tẹ̀bùlíìgì àti lílọ sí Kaula Kaula ní Senegal fún àwọn jàmáà àtìjàníyà àti kọ̀dìríyà ìrìn àjò ìyapa ọlọ́run ni o àti ti òjíṣẹ́ rẹ̀ ìrìn àjò yẹn tó rìn nítorí jamaatu tẹ̀bílíìgì tó rìn lọ sí Pakistan àti wọ́ ọba kan wọ́n. ó ń tìjà ní àti kọ̀dìríyà tó o rìn lọ sí káúlà tó o lọ lọ sẹ̀sìn tó o lọ lọ ṣe wíìrìdì ó lọ ṣe wàzífà ó lọ ṣe kùbùrọ̀ ìrìn àjò ìyapa àṣẹ ọlọ́ọ̀ni ìrìn àjò ìyapa àṣẹ òjíṣẹ́ ńlá ni sallallahu alayhi wa sallam ikú ò gbọdọ̀ ka ọmọjú ọ̀nà yẹn o. ní àlọ́ rẹ àti àbọ̀ rẹ tí kú bá kọ́ ọmọ bẹ́ẹ̀ òkú gífà. kókó kẹta kí gbogbo ẹ̀yin ìmáàmù súnà pátápátá pàápàá jù lọ nínú ìlú Ìbàdàn pàápàá jù lọ nílẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ gba jamaatu tẹ̀bílíìgì láàyè rárá mọ́ o láti wá gbé ìjáde wá sínú mọ́sálásí yín ó tó gẹ́ẹ́ ó tó gẹ́ẹ́ jamaatu tẹ̀bílíìgì wọ́n ti sun tiwọn jóná wọ́n ti gun gire kọjá ewé. ẹ jẹ́ kí àwọn oníwúrìdì máa gbà wọ́n láàyè onítìjàníyà ẹ̀gbọ́n ló jẹ́ fún onítẹ̀bìlìgíyà ẹ̀gbọ́n àtàbúrò onítìjàníyà àti tẹ̀bìlìgíyà ọmọ ìyá kan náà jọ ni wọ́n nínú súfí ẹ̀yin mùsùlùmí onísúnà ẹ gbọ́dọ̀ gbà wọ́n láàyè mọ́. èèwọ̀ ni fún yín láti gbà wọ́n láàyè o nítorí pé ìjọ tí àwọn àfáà àgbáyé nínú súnà tí wọ́n ti pè ní ìjọ oníbídíà tí wọ́n ló ń súfì ni wọ́n tí wọ́n ní wọ́n lẹ́bọ lẹ́rù wọ́n ní kúfúrù lẹ́rù wọ́n ní nìfáàkù lẹ́rù irú ìgbàláàyè wo lẹ fẹ́ pè yín ṣe fẹ́ kó bá wọn jẹ̀mọ́ yín ni ṣe fẹ́ bá tiwọn jẹ́nu ẹ̀sìn ni. ṣẹ́ẹ̀sì ní dàn fún lọ́jọ́ àlèkìyàmọ̀ ẹ gbọ́dọ̀ gba jamaatu tẹ̀bílíìgì láàyè mọ́ láti gbé jáde wá sínú mọ́sálásí yín alihamdulilayi mọ́sálásí wa yìí ó ti lé lọ́dún mélòó ó ti tó bí ọdún mélòó ó mà ti lọ bí ọdún méje ẹ́. Eh? láti day one mọ́sálásì láti gbàtà ti wà nínú eruku tẹ̀bílíìgì ò sì náwó bíbá yìí pé àwọn gbé jáde wá ah wọn ò sì ná wọn ò ṣe mistake ẹ̀ rí wọn ò ṣe mistake ẹ̀ rí kódà tẹ́ máa ń ṣe jáúlà wọn ò ní jẹ́ kí n rí àwọn láyìíká mọ́ṣáláṣí ọ̀dọ̀ mi tí wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ wọn ò di wákìfù wúm ìnáhùnmọ̀sẹ̀wùlùn ẹ̀ dá wọn dúró wọ́n ní ìbéèrè tí wọ́n fẹ́ dáhùn ẹ̀ dá wọn dúró wọ́n ní ìbéèrè tí wọ́n fọ èsì rẹ̀. ọ̀sán ni mí òru ni wọ́n ọ̀sán àtòru kì í sì pàdé ara wọn ọ̀kan ó lọ kíkan tó dé ṣùgbọ́n ẹ̀yin ọmọ ìyá wa yòókù tẹ̀sí ń yiri ọ̀rọ̀ wọn wò pé ah, àwọn jẹ̀mọ́tù tẹ̀bílíìgì ó dáa sọ́jọ́ mẹ́ta náà lẹ́fẹ́ ṣe ń bí ẹ wá ṣe ń bẹ́ẹ̀ ẹ wá ṣe é tẹ́ ẹ lérò pé sí ọlọ́run ni wọ́n ń ṣe tẹ́ ẹ lérò pé wọ́n wà lójú ọ̀nà ọlọ́run tẹ̀bílígì òsì lójú ọ̀nà ọlọ́run o ojú ọ̀nà muhammadu ìlíyàsì ni wọ́n wà muhammadu ìlíyàsì ló sùn ló lálàá tó lọ́lọ́run bóun sọ̀rọ̀ pé káwọn èèyàn máa lọ ìjáde ọjọ́ mẹ́ta ìjáde ọjọ́ méje ìjáde ogójì ọjọ́ àtìjáde oṣù mẹ́rin kìí ṣe látọ̀dọ̀ ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam kìí sì ṣe látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. ẹ gbọ́dọ̀ gbà wọ́n láàyè mọ́ o tó o bá gbà wọ́n láàyè tó o sì ń pèrè ẹni mùsùlùmí onísùnà o ti dára wọn nù o o kó bára ẹnìyẹn o o ti dára wọn o kó bára ẹnìyẹn o. lẹ́yìn náà ẹ jìnnà sí lílọ sí mọ́ríkàsì jamaatu tẹ̀bìlìgì mọ́ríkàsì jamaatu tẹ̀bìlìgì àti sáwí àwọn tìjà ní àtọ́jẹ́gbọ́n wọn kò sí yàtọ̀ nu méjèèjì. mọ́ríkàsì jamaatu tẹ̀bìlìgì àti sáwíyà àwọn tìjà níyà kò sí yàtọ̀ nu méjèèjì tọ́dọ̀ àwa mùsùlùmí alùsùn náà. má lọ mọ́ríkàsì mọ́ láti jó o ti ń lọ kí lọ dámọ̀ nú ẹ̀sìn wàá sọ fún mi sọ súnà tó dámọ̀ sọ àkìdá tánẹ́bì mú wá tó dámọ̀. ṣe bí six point tí ti Muhammadu Ilyas gbé kalẹ̀ lẹ̀ ń kó yìí bí àga bábà níbẹ̀ kí ló mọ̀ ọlọ three days ọlọ seven days ọlọ forty days ọlọ four months ọmọ tí ń bẹ̀sìn jẹ́ sọ́ọ̀mù fáwọn alákòóbánu tí ì sálámà. o ò lè mú ohun rere pọ́nbélé kankan bọ̀ láti inú ìjáde jamaatu tẹ̀bílíìgì o ò lè rí mú bọ̀ ohun tó mú bọ̀ rèé ọ mú ẹ̀sìn tó rò pọ̀ mọ́ bídíà tó rò pọ̀ mọ́ síríkù tó rò pọ̀ mọ́ kúfúrú èyí tí ń bẹ nínú àwọn ìwé wọn fàdọ́ lè àmàlì fàdọ́ sọ̀dàkọ́ọ̀tì fàdọ́ lè hájì.